بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وأصحابه ومن والاه نيو نتيسة أجوتة تجيني أبواننا حسن المحرم أبواناتنا أتي أقول ما يأتون أتي أقول ما يأتون أتي أقول ما يأتون هذا تهجرف السلام عليكم ورحمة الله وبركاته nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú alìmáàmà ẹni tó bá jẹ́ lìmọ́mù a gbọ́dọ̀ ṣáájú rẹ̀ níbi ìsìlámù a sì gbọ́dọ̀ jọ dọ́gba ìbámu àti ògbẹ̀lẹ̀ kan náà ìyẹn tó gbọ́dọ̀ tó wá pẹ́ tayọ àlà débi pé lápẹẹrẹ nísìn ìmáàmù ti wà ní ìforí kalẹ̀ èèyàn sẹ̀ máa wá lùkù jẹ ọlágbèrè pé wọ́n mú yàrá jù wá àwọn ẹni tó bá jẹ́ àfáà tí wọ́n jẹ́ ọjà kẹgbẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ pé kí wọ́n bá fi díẹ̀ fún kìnínní ni wọ́n bá wọn sọ̀rọ̀ pé ọba ti gbọ́ alhamdulilayi wọ́n ti láti tẹ̀yàn kí wọ́n ti pọ̀ náà ó dẹ̀yìn alẹ́ ìtòrí ẹ̀dá àrùn sí nǹkan ìrún tó fẹ́ kùn kí ẹ̀yìn sì ń ṣe díẹ̀ díẹ̀ láwùjọ sì ṣe ń hàn ní sẹ́nìkan máa kí balabala fún yàn ìyẹn gbọ́dọ̀ ṣáájú lè mọ́mú ìyẹn gbọ́dọ̀ bá dọ́gba ìyẹn gbọ́dọ̀ á tó wá pẹ́ táyà ẹnu àlà nítorí àwọn ọ̀rọ̀ kan tó ti sọ́lá ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ọ̀sọ̀ inú wọ́n gbé lè má mú kalẹ̀ wọ́n lè fi ṣàwùkọ́sí níbi ìrún ni. àyídà kábíárà ọ̀kábìrò bàbá ti kábàrà ìyẹn ni kọ́ wọ̀rùn ọ̀kábìrò ìyẹn náà sì bẹ́ẹ̀ kẹ́ wọ̀rùn Allahu akbar lẹ́yìn rẹ̀. àyídà rọ́kàá fárùkàá tọ́ba lọ rùkú tọ́tẹ́ kọ̀kọ̀rọ̀ ẹ̀yìn kẹsẹ́ àyìnbá sájàdá àsìkò tó bá forí kalẹ̀ àyìn náà forí kalẹ̀ kọ́lá ní ẹ̀yìn rúkú fàyìnbá kọ́lá sẹ́mi aláwọ̀ lìmọ̀nì hàmídá báyìí gbọ́dọ̀ sẹ́mi aláwọ̀ lìmọ̀nì hàmídá tàkúlù ọ̀bànà wọlé kàlhàmù ọba tó wá forí kalẹ̀ kẹ́ forí kalẹ̀ kàníyàn èyí tó kì í sọ ọlọ́run sọ̀rọ̀ láti aláǹdí ìdí làmọ́lẹ̀ tó wà gan. فلا تسبقوني أو لا تسبقني في الركوع والسجود والقيام فما تعجبني níbi tó kẹ́kọ̀ọ́ kọ̀rọ̀ níbi ìforíkalẹ̀ níbi ìgbó kódà ìlérí ìyá ní ìbẹ̀lẹ̀ èyí tí àwọn sọlá sọlá ń ti sọ nípa ènìyàn wò tí bá ń ṣáájú ilé mọ́mú kódà rí náà àfáà tí wọ́n gbé sínú ìyá kẹjúkẹjú ni wọn jẹ ẹni tó bá yapa sí súnà tó yapa sí lànà níbi sọlá àlùsọlá tó fojú rí náà ẹlòmíì lè wò pé ẹjọ́ á pé dandan ni kí wọn máa fọlọ rẹ ni bí kí n ti kírun ni ìyá ń bẹ lẹsẹ tí bá ń gbórí lẹsàájú lè mọ mọ ọ èyí tí Ọlọ́run sọlá àlùsọlá. يا يخشى الذي يرفع رأسه قبل الإمام ẹni tí ń gbórí kí lè máa mú tó gbórí nírúkú àbí ní ìforíkà rẹ ẹrù ọba ni àyàn háwé lára ṣàhú àìsùràtàhú sùràtàhìmá ọlọmọkàrà chíńjì àwòrán rẹ sáwòrán kẹtẹkẹtẹ àyàn háwé lára ṣàhúrà ṣàhìmá wọn máa jọ ọdún káàkiri orí rẹ báyìí orí rẹ máa dàbí orí kẹtẹkẹtẹ da àwọn afa mú àwọn ẹni tó bí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wa dáadáa ìyẹn tí a sọ kan náà ò lè má fọ nítorí bẹ́ẹ̀ ìyá kẹjúkẹjú lè jẹ ni tí ń gbórí ńlẹ̀ ṣáájú lè mọ mú fọ́tò rẹ̀ ọkàn di fọ́tò kẹ́tẹ́kẹ́tẹ́ ni tàbí kọlọ́hún sì yí orí rẹ̀ padà akẹ́rì ká ah, ìyẹn lélẹ́yìí orí ti mẹ lórí rẹ̀ yí orí kẹ́tẹ́kẹ́tẹ́ ni nítorí bẹ́ẹ̀ ṣàkíyèsí rẹ̀ dáadáa ká fara irun wùrùwùrù akin tí ọjọba nẹbi sí ní akin èèyàn kírun èèyàn tẹ̀ ń ṣe lè falásán ni ọlọ́run fi ó sì nírọ̀rùn fún wa láti tẹ̀lé gbogbo àwọn ìlànà àti òfin nínú ìjọsìn wa ọlọ́run kó sì gbà lẹ́sìn fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك